àwọn olólùfẹ́ ọ̀rẹ́ alájùmọ̀ṣe àti alátìlẹyìn asòfin àgbà tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn Shuaib Salis títí kan àwọn lọ́balọ́ba àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba tẹ́lẹ̀ rí àti ní lọ́wọ́lọ́wọ́ ló darapọ̀ láti ṣe àjọyọ̀ pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ Ògùn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún fún ti ìjáwéborí rẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò àti ayẹyẹ ìbúra fún ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá. aláṣẹ lórí ògùn òwúrọ̀ tẹ́lẹ̀ ibẹ̀ bí ẹ sílẹ̀ ibẹ̀ lábẹ́ bá lágbàá o ilẹ̀ òdòdó wa. aláké àti olórí ọba ilẹ̀ ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀múgbádébọ̀ igbákejì olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ ògùn tóyìn taiwo àti àwọn ìkan mìíràn gbàgbọ́ pé aṣòfin àgbà salis yóò ṣe àtìlẹ́yìn fún àwọn òfin tí yóò gbé ẹkùn àrígùngùn ìpínlẹ̀ ògùn débi gíga. ẹ lágbára ọlọ́run ọmọ wa tẹ wá bá ṣe nǹkan ọlọ́run nífẹ̀ẹ́ ní ìṣàṣemọ́ ọlá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dẹ̀ sì máa ga ju eléyìí lọ lágbára ọlọ́run. aláyẹyẹ ọ̀hún nígbà tí ó ń ṣèlérí láti má ṣe já àwọn ènìyàn ọ̀hún kulẹ̀ mú dá wọn lójú pé òun yóò ṣe agbátẹrù àwọn ìlànà tí yóò mú kí ìpínlẹ̀ Ògùn kó wà ní ìṣọ̀kan papọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ti mọ̀ ọ́ sí Ọmọ́yáyì aṣòfin àgbà shuaib salih ṣáájú kí ó tó darapọ̀ mọ́ ètò òṣèlú jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò orí ayélujára àti ayárabíàṣá tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà fòǹtẹ̀lù ó sì gba àmì ẹ̀yẹ lóníranran nínú ìmọ̀ ẹ̀rọ ayélujára àti ti ayárabíàṣá bákan náà ó gba oyè gíga àkọ́kọ́ nínú ìmọ̀ kọ̀ǹpútà ní fásitì ìpínlẹ̀ èkó tí ó sì tún gba oyè gíga ìkejì nínú ẹ̀kọ́ ìṣètò okòwò ní ọdún 2003 ní fásitì fásitì ọ̀hún bákan náà. ìtúláyé Ṣèyí Ògúnbáyọ̀ ló ń jábọ̀ròyìn fún iléeṣẹ́ NTA.